والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن صافو تابت من صلاة يقول لورج فقني لا تدرو يقول سلورج فقني لا تدرو يقول lóore fọkùnrin لا tò òun náà على sáfù alákọ̀ọ́kọ́ kásì gbìyànjú láti rí pé ní sáfù alákọ̀ọ́kọ́ náà gan apá ọ̀tún la dúró sí nítorí tó ń tọ́ka sọ́lá tí ń bẹ fún sáfù alákọ̀ọ́kọ́ àtàwọn ètí ń yàn nànà pé káti ẹ̀ dó sápò ọ̀tún gan oore tuntun bẹ fún ó ju ká dó sápò sí lọ torí ẹ̀ a ti pàkíyèsí rí lórí ètò wa yìí náà wípé ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú wa tó yẹ pé alihamudulilayi à máa tètè dé mọ́sálásí ṣùgbọ́n gbàtà bá dé mọ́sálásí tán á gan sẹ́yìn àní lọ sagbọn iwájú sagbọn iwájú ló sì yẹ ká sojú kòkòrò láti rí pàdó ìyẹn ọkùnrin nù nígbà tí sáfù alákọ̀ọ́kọ́ bá kún ìgbà náà látò bọ́ sí sáfù ẹlẹ́ẹ̀kejì tí sáfù ẹlẹ́kejì náà bá pọn gbaná láti lọ sí sáfù ẹlẹ́kẹta káwá pàkíyèsí tó ń tipa tó ń ti pàkíyèsí rẹ̀ náà tá a bá fẹ́ tó sáfù ẹlẹ́kejì gẹ́gẹ́ bá a ti ṣe bẹ̀rẹ̀ sáfù alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà láti ṣe tò ní náà á bẹ̀rẹ̀ lè máa wá pé yìí lọ sápọ̀tù kò sì sí tó burú kọjá pé ńgbà ti bẹ̀rẹ̀ rẹ̀ lè náà káwọn yóò dúró sápá sí ṣùgbọ́n apọ̀ ọ̀tún gbogbo ẹnìkan òun wá ti wá dé ní sáfù ẹlẹ́ẹ̀kejì ìgbà tó ń dé òun bá lọ gan ọ lọ ta kété sí ìkàngun lọ́n sí ìkàngun lọ́n lápá ọ̀tún ó fi ẹ̀yìn lè máàmù sílẹ̀ eléyìí báyìí kò dáa tó kò dáa tó rárá rárá ni ìwọ́ tó bá dé tí wọ́n lágbọ̀ọ́yé ìwọ́ dúró ń dédé ẹ̀yìn lè máàmù ẹ̀ máa wá pé sáfù yín lọ bá àwọn ẹni tó ti dún ìkàngun lọ́n yìí so wọn gbọ́dọ̀ lọ bọ́ọ̀n níbi tó dúró sí èyí tó lóore jù nínú sáfù tí wọn bákan méjì ni nínú kọjá pé àwọn obìnrin yẹn wọn tò lẹ́yìn lè máàmù táwọn sáfù àwọn ọkùnrin náà sì ń bẹ lẹ́yìn lè máàmù yìí báyìí àbí sì jẹ́ pé àwọn obìnrin yìí báyìí àwọn obìnrin sóbìnrin láàrin ara wọn òun náà ni wọ́n ń ṣe sọ̀látùl jàmáà tiwọn tó bá ti pé ẹ̀yìn ọkùnrin ni wọ́n bá tò ẹ̀yìn àwọn ọkùnrin làwọn obìnrin bá tò káwọn obìnrin lọ mọ̀ pé ètò lóore jù nínú sáfù táwọn olè tó bá gbẹ̀yìn pátá porongodo èyí ní ìgbà tó ṣe pé táwọn obìnrin bá wà wà nù mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ajẹ́ pé sáfù tẹ̀yìn lẹ́yìn yẹn ni wọ́n kọ́ pé nígbà tí sáfù tẹ̀yìn lẹ́yìn tó bá kún ni wọ́n tún wá pé tiwájú rẹ̀ ẹ̀yìn rẹ̀ ní tiwájú ẹ̀yìn rẹ̀ ní tiwájú ẹ̀yìn rẹ̀ ní tiwájú eléyìí ni báwọn obìnrin ti ṣe máa tó sáfù tó wọn nígbà tó máa ń ṣe sọ̀láàtù láàárín àwọn àjàmá tó ṣe kó sí àkójọpọ̀ àwọn ọkùnrin àti àwọn obìnrin ṣùgbọ́n tó bá ṣe pé mọ́ṣáláṣí tá à ń ṣe sọ̀láàtù yẹn gbayàwó lọ́wà wọn ò dá èyí táwọn obìnrin yàtọ̀ sí táwọn ọkùnrin lọ́nà tó ṣe pé àwọn ọkùnrin lè máa ráwọn obìnrin ránṣẹ́ ẹni irú eléyìí wà tó bá ti pé wọ́n ti wá fògiri là ń kọ́ tó ṣe pọ́kùnrin ò lè róbìnrin obìnrin náà ò lè rọ́kùnrin. Al-Imam An-Nawawi rahimahullah wọ́n ní tírò ẹ̀ bá ṣẹlẹ̀ ibi wọ́n ti wọ́n ti dín àyè obìnrin sí tọkùnrin àjẹpé sáfù alákọ̀ọ́kọ́ tiwọn náà ní olóore ju sáfù tìgbẹ̀yìn tiwọn náà lọ. bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé àwọn obìnrin tí ń ṣe sọ́láàtì àwọn obìnrin nìkan ni pẹ̀lú lè má mú wọn lóbìnrin a sì ti sọ pé lè máàmù táwọn obìnrin kọ́ àárín àárín sáfù alákọ̀ọ́kọ́ ni ọ wà yọ wà láàrin jama jama wà lọ́tún àtòsí rẹ̀ tọ́ àwọn jama obìnrin táwọn bá ń dá láti tí wọ́n ń ṣe ní jama sáfù alákọ̀ọ́kọ́ tiwọn náà ló lóore jù gẹ́gẹ́ bíi tàwọn ọkùnrin ni. ó wá nínú hadith látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وآله وسلم خير صفوف الرجال أولها وشرها وخير صفوف النساء آخرها وشرها أولها أخرجه مسلم النبي صلى الله عليه وآله وسلم وليس اللولي جنين صافو على قنين ونالي صافو على قنين ètò sì burú jù nínú sáfù táwọn ọkùnrin òun náà ní sáfù tó bá gbẹ̀yìn èyí tó lóore jù nínú sáfù táwọn obìnrin òun náà ní sáfù ti gbẹ̀yìn èyí tó sì burú jù òun ní sáfù alákọ̀ọ́kọ́. ṣùgbọ́n àdéhùn ọ̀dà lórí pé ibi tí ọkùnrin àti obìnrin gan ti ń ṣe sọ̀láàtì wọ́n á ń ṣe sọ láti lẹ́yìn lè má kan náà ṣùgbọ́n wọn ò ya àyè obìnrin sọ́tọ̀ lọ́nà pé wọ́n ti fògiri là á tí wọn bá ti fògiri là á lọ́nà tó ti pa àwọn ọkùnrin lè máa ráwọn obìnrin ránṣẹ́ bẹ́ẹ̀. wáyé o àwọn imam ní ìgbà tí ẹ̀yin bá ti dúró níwájú tí wọ́n sì ti ṣe ìpamọ́ ẹ gbìyànjú láti mójútó àwọn jàmáà tí wọ́n tò lẹ́yìn yín pẹ̀lú pípe àkíyèsí wọn pẹ̀lú pípe àkíyèsí wọn lẹ́ni tó kọjú sí wọn wọ́n ti ṣe kọ́mà ẹ wàá kọjú sí àwọn jama tó wà lẹ́yìn yìí ẹ máa sọ pé aqimu sufufakum wa tarasu gẹ́gẹ́ bí hadithi tí imaamu Bukhari gbé jáde ẹlẹ́kìtà fún yín dúró dọ́gba ẹ sì tò léra yín lẹ́sẹẹsẹ àbí kẹ́ ẹ sọ pé sawwu sufufakum fa inna taswiyata as-sufufi min iqamati as-salah ẹ jẹ́ kíta yín kọ́ dọ́gba o nítorí kíta ọ الإمام البخاري المسلم يقول لي جاد أبيك أسفل اقيموا الصفوف وحادوا بين المناقب وصد الخلل ولينوا بأيدي إخوانكم ولا تذروا فرجات للشيطان ومن وصل صفا وصله الله ومن قطع صفا قطعه الله أخرجه أبو داود والنسائي إلينا إمام وصف طبعا الله وصف كان نقول عن أبو ẹlẹ́kẹ̀rin tó bá tún wọ̀ o lè sọ pé ìtọ́wù ìtọ́wù ìtọ́wù yẹn ni pé ẹdúró dọ́gba ẹdúró dọ́gba ẹdúró dọ́gba. ó wí kan nínú àwọn gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin eléyìí bẹ́ẹ̀ ní ojúṣe lè máa mú èyí ṣe ojúṣe làdáni èyí ṣe pé làdáni wọn máa pé ah, ẹtùsáfíkọ́ dọ́gba ẹtùsáfíkọ́ dọ́gba rárá iṣẹ́ lè máa mú lélẹ́yìí báyìí kí ẹni kò sì kọ́mọ̀ tó wáyé o ọ̀ràn yẹn ló jẹ́ pé ká tó sáfù wa kọ́ dọ́gba ọ̀tá mi máa ṣe sọ̀rọ̀ yà bóun láti mọ̀ wa kọ́ dọ́gba pẹ̀lú èjìká ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wa èjìká èjìká pẹ̀lú tiẹ̀ ó ṣe déédé àyà tiẹ̀ ó síwájú nígbà wà lẹ́yìn dúró dọ́gba nìkan kò ní ta síwájú ju ẹnì kejì lọ. bákan náà ẹgbẹ́ gígítẹ̀ ni wọ́n ní kó ṣe déédéé ara wọn tẹ́gbẹ́ gígítẹ̀ bá ti ṣe déédéé ara wọn ti parí. bákan náà á di gbogbo àlàfo tó bá lè wà láàrin ẹsẹ̀ sẹ́sẹ̀ láàrin ẹsẹ̀ rẹ sẹ́sẹ̀ ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ẹ̀ di gbogbo àlàfo tó bá wà ń bẹ̀. bákan náà á rí pé sáfù alákọ̀ọ́kọ́ pé kó tó di pa àtúndá sáfù ẹlẹ́ẹ̀kejì sílẹ̀ nítorí àdìsí anábì ورفعه بها درجة أخرجه المحامل والطبراني في الأوسط وهو حديث صحيح النبي صلى الله عليه وسلم يقول أن كانت بعد على تنبني نصافه bí ká pé àlàfo kan bẹ ní iwájú nísàfù tó wà wájú ibi tí wọ́n dúró sí wàá rọ àfitì bí ibi tí wọ́n wà lẹ̀ wàá lọ dí àlàfo yẹn so àfi tó fi jẹ́ pé ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun ká iṣẹ́ rẹ̀ kù lọ́nà tó fi jẹ́ pé àlàfo ń bẹ láàrin ẹsẹ̀ tiẹ̀ àti tiẹ̀ ìwọ rọra ya ẹsẹ̀ rẹ lọ́nà tó sì jẹ́ àlàfo yẹn nítorí kí a má bàa fàyè sílẹ̀ fún àṣẹ fún à ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ àlàfo kan nínú sáfù ọlọ́run bó ti torí rẹ̀ kọ́lé kan fún nínú àlùjáná ọlọ́run bó sì ti torí rẹ̀ ṣe àgbéga pò fún àdéhìí yìí jẹ́ àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ̀ alimuhamili àti ìmáàmù kọbarani ni wọ́n gbé àdéhìí jáde ó sì jẹ́ àdéhìí tó gbọ́n ìjà àwọn ọmọdé kéékèèké wa lè ṣe lè máàmù fún àbí nínú sọlá tuntun jẹ ọ̀ràn yìí àbí sọlá tuntun jẹ náfìlà ọmọdé lè pè ó lè pèpè fún sọlá lópin ìgbà tá a bá ti kọ tó bá ti máa pè yóò pèpè fún sọlá ìṣe ń tọ́jú lọ́mọ ó sì lè ṣe lè máàmù ó ti lè jẹ́ pé ìyàtọ̀ ń bẹ láàrin àwọn ọmọ láàrin kó lè ṣe lè máàmù níbi sọlá tuntun jẹ ọ̀ràn yìí nígbà tẹnu wọn kò kó lè ṣe lè máàmù yìí náfìlà bí àwọn sọlá ti tẹ̀ra wíyèsí eléyìí tó ṣe pé à ń ṣe ní ìsìn ní àsìkò rọmọbọn alọmọ wa kan ládùúgbò tó ṣe pé ọmọ àlùkùrá nìké ẹ ti fúra jù ẹjọ́ máa ṣe lè má mọ̀ fún yẹn sọ̀lá tó tẹ́ra wíì dípò tí lè má mọ̀ ọmọ gbá àlùkùrá nì lọ́wọ́ ọmọ yìí ti há sórí máa kà fún wa nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ ń ṣe lákìnnù ẹ̀ ń ṣe ràn lọ́wọ́ kọ́ gbàgbé àlùkùrá nì sọ̀hà àtọ̀sí bàbá tí ó gbé lọ́wọ́ tó tún máa kéèké kúkè àwọn fẹ́ táyà kan ìjọba tí ni wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bilghadati wal 'ashi ló ń bá kà pé bilghadawati wal 'ashi gàdáwàtì wà wọ́n nítorí pé òun rí wáwò wọ́n tún wáá bá mi fàágùn sí lórí wọ́n á mú tá ń mọ̀rọ̀bó pa wọ́n fi sí lẹ́gbẹ̀ẹ́ ló ń fi pè ní gàdáwàtì kò sì sẹ́ni tó sọ fún un pé kì í ṣe gàdáwàtì ẹ tún wá gidi pẹ̀lú àìmọ̀kan ọ̀dọ́ràn tágídí bá fún àìmọ̀kan ọ̀dọ́ràn kọ́lọ́ńkọ́ sànù wa ọmọdé kékeré kan sì wà ọmọ yín náà ni. bá ọmọ yín náà ní ọlọ́mbọ̀n lẹ́bùn ọ̀hán kùránì ẹ̀pẹ́ gbọ́ wájú kọ́ máa ń ṣiṣẹ́ láti fún orí bọ́lọ̀ ń bá torí fún wa nílé wa ọ̀dà àdúgbàpá àdúgbò wa lọ́wọ́ àlọ́ tó bá sì wà ládùúgbò wa ọ̀dà àdúgbàpá àdúgbò bòmí lọ́wọ́ àlọ́ tó bá sì ń bẹ nínú ìlú wa ọ̀dà àdúgbàpá olùdòmí lọ́wọ́ àlọ́ àyàfi bínú ni ni ṣe máa dọ̀pọ̀lọpọ̀ láàmú inú subhanallah ọlọ́run sáànù ọmọ yín kan máa kúrò àyìn kí ni wọ́n bí yín ọmọ bá wá sí kó ṣe lè má mú fún adarí torí délé ẹnu àwọn olùmọ́kù lórí pé ọmọ lè ṣe lè má mú ẹ̀yàn sọ̀ láti náfìlà ọmọ tí ò ti bàlágà ṣùgbọ́n nínú ọ̀ràn àyàn kọ́ ìyapa lẹ́mẹ̀ ó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn wọn ni kò sí tó burú bẹ̀ nítorí pé wọn sáhàd sọ̀rẹ́ tó wọ́n sáhàd ìmàmàtò wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ pé sọ láti rẹ̀ fúnra ara rẹ̀ ọ́ lálàáfíà àti ṣe lè máàmù rẹ̀ náà lálàáfíà àti ṣe lè máàmù rẹ̀ náà lálàáfíà tó ilé ìjọba lábẹ́ fárídà tí mo fà yín náà ìjẹ́ tá a bá wá rí ẹnìkan tó jẹ́ pàfẹ́ bí ní kọ́ tó lè ṣe lè máàmù fún wa táà ń rí o àbí ò lè ṣe lè máàmù fún wa ó lè ṣe lè máàmù mọ̀ nítorí pé wọ́n fi xọ́ọ̀sì náà sì nítorí kí òun gangan fún ara rẹ̀ tó bá ṣe sọ láti ọ̀la láti àtẹ́pẹ́ ti ṣe lè mẹ́mú rẹ̀ kò sí ń tó burú bẹ́ẹ̀ kò sí ń tó burú bẹ́ẹ̀ ìdí ni ìdánilẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tó máa tó máa fi Abdullah ibn Umm Maktum tó máa fi ń ṣe alámòjútó fún Medina ní gbogbo bàtà nàbì sallallahu alayhi wa sallam tó bá lọ sójú ogun nígbà mi. tó yóò tún máa ṣe ìmáàmù báwọn èèyàn ní fúláṣà nàbì sallallahu alayhi wa sallam eléyìí tún máa ṣe bá. àmọ́ ẹ máa ṣe fáyidà lò tó káwọn mọ̀ ní ẹ máa ṣe fáyidà kan wọ́n máa ń lò lòkulò wọ́n máa ń yin lọ́rùn bàbá tí wọ́n ní tó kẹ́kọ̀ọ́ wọ́n ní tó kẹ́kọ̀ọ́ kálukú kẹ̀kẹ́ máa jẹ́ ṣẹ́yà ṣẹ́yà ṣẹ́yà lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ la wọ́n bá ṣe wọ́n ti ní máa fàá sọ̀dá tòwó fàá ìmàmá tòwó tó gbogbo ẹni tí sọ̀dá ti dàgbà ti lè lálàáfíà o àti ti lè máàmù rẹ̀ náà lálàáfíà o ọ̀rọ̀ akótó gbìn lọ́wọ́ àti lè máàmù tọkùn ọlọ́mọdé ọlọ́mọdé àbíkú àbàtìlẹ̀ máa mú fáwọn òfin wọn ẹgbẹ́ rẹ̀. ẹni báyìí wa táwọn máa ń ṣe sọ láti lọ ìmáàmù wa kó síwájú wa ìmáàmù bá so ìmáàmù so ẹnìkan béèrè béèrè kan rí béèrè ń yani lẹ́nu ó lè dá kù kò yé mi o torí pé òun ọ̀kan nínú àwọn mùsùlùmí lòun òun èyí sì ṣe lè máàmù ìyá àwọn lè máàmù lè máàmù tí wọ́n síwájú wa ṣe sọ láti. ṣé àwọn èso ni àbí ẹni tó máa ń tó sọ̀rọ̀ ní wákàtí kan pé iṣu ìwà fáwọn ni torí òun ò tí ì rí lè máàmù kárí ẹ pé lórí kótóbà náà ni tó ti dé tó wá fẹ́ bẹ̀rẹ̀ sọ láti tó wá ní káwọn èèyàn dúró òun fẹ́ lọ tó àlọ́ àláṣẹ òun ò sí rí lè máàmù kátà wọn ti sọ láti lẹ́yìn rẹ̀ rí látijọ́ tó ń ti ṣe sọ láti ó tilẹ̀ jẹ́ pọ́ ọmọdé lòun o látijọ́ tó ń ti ṣe sọ láti òun ò rí lè máàmù kátà pàlọ́ àlá rẹ̀ járí ọwọ́ afẹnìkan síwájú sọ àkọ́kọ́ a pé ò tí rí àìrí kò túmọ̀ sí kọ̀sẹ̀lẹ̀ torí ibi téèyàn bá rìn mọ́ iná ni ó rí ra mọ́ so tọ́ba wa sọ pé ẹ lè má mú kan pàtó lọ gbàlérò láti fi ogún ọdún tó ń ti ṣe sọ láti lẹ́yìn rẹ̀ àlọ́ aláàrẹ̀ ọ̀dárí ńlọ́lọ́bìlẹ̀ rẹ̀ ńlọ́lọ́bìlẹ̀ rẹ̀ ńgbọ́ bàbá èyí ti rí tàlù àlá ti ní ìjà ẹ̀yìn irú àgbòjẹ̀dí wo lẹ́yìn máa mú tí ìdí kẹ́ẹ̀só tí ìdí kẹ́ẹ̀só lórí sọ̀dá ọlọ́ọ̀bìlẹ̀ rẹ̀ lè ìjẹba tí lè máa ń bá ń bá sọ̀ láti lọ tọ́lọ́ wọn bá wá kádàrà pé kí àlọ́ aláàrẹ̀ ọjà ìmáàmù kún ẹni tí wọn fà síwájú yẹn yóò ní kó dípò òun tẹ́lẹ̀ ìbá dípò rẹ̀ yóò parí sọ láti fáwọn yẹn láti fi tí lè máàmù dé tó bá jẹ́ pé ìmáàmù kan lọ́pàá yẹn síwájú ẹnìkan lọ́kàn bọ́ síwájú bó ṣeré pé lè máàmù jáde kò sí ní tó burú ń àbáwọn èèyàn ni wọ́n ti ẹnìkan síwájú báwọn àwọn èèyàn tó wà wájú wọ́n kà ti ẹnìkan síwájú ni ẹni tó wà lókè ẹni tó wà lósì rẹ̀ wọ́n ti síwájú bí ẹni pé wọ́n ti jọ lájọsọ tó àbíkálukú ó tiẹ̀ parí sọ láti rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kálukú parí tiẹ̀ kò sí ń tọ́burú sọ láti wọn lálàáfíà sọ láti wọn lálàáfíà ìyẹn ni kẹ́ni kọjá pé lèmọ́mù lọ́fẹ̀ẹ́ nìkan wájú àbí kó tiẹ̀ jẹ́ pé nìkan lọ́mọ àmà tìra rẹ̀ wájú àbí kọjá pé àwọn èèyàn ni wọ́n tiẹ̀ nìkan wájú àbí kálukú tiẹ̀ parí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kò sí wàhálà ń bẹ kò sí wàhálà ń bẹ báwo láti ṣe máa pé sọ láti wà ẹnikẹ́ni tó yẹ ani ní ní tẹ́ ẹ bá kọ́kọ́ bá wọn oníraka alákọ̀ọ́kọ́ tì yín ohun tẹ́ ẹ kọ́kọ́ bá pẹ̀lú lè máa mú oníraka alákọ̀ọ́kọ́ tì yín torí de eléyìí àwọn nǹkan tẹ́ ẹ máa ṣe lẹ́yìn rẹ̀ ẹ̀ ń pè sọ láti yín ẹnjẹ́ tẹ̀lé ta alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nù lẹ́yìn tẹ́lẹ̀kejì ẹ sàtáyà ajẹ́pẹ́lẹ̀ kẹta ni ó wáyé lẹ́yìn àtáyà a sì pé rántà alẹ́ fati àlàsán láti jẹ́jẹ́ tó bá jẹ́ pé sọ̀látùl Maghrib tó bá jẹ́ sọ̀látùl Ìṣá e bákan náà rákẹ́lẹ́ kẹrin náà ní sọ̀láàtù ìṣá rákẹ́ àláàkì jẹjẹ tó bá jẹ́ sọ̀láàtù zuhur àbí sọ̀láàtù asr rákẹ́ àkejìlá bá lè tọ́jú rákẹ́ alákọ̀ọ́kọ́ ńgbà tí bá sálámà àjẹ́ pé ìlàwọ́ pè ní ìsìn ma bá a ti ma ṣe rákẹ́lẹ́ kẹrin òun náà nípa ti fati àwa jẹ́ẹ́jẹ́ fati àníkà tó eléyìí tí ọba ṣẹlẹ̀ wípé lórí àtàyà la bá lè máa mú àtàyà àti sálámà ṣé á jókòó pẹ̀lú lè máa mú ni àbá dùn pé tọ̀ sọ láti ikú ti bọ́ ọmọ lọ́wọ́ súnà ní kíkẹ́ yìí náà jókòó pẹ̀lú ẹ̀ mo rò pé gbàgbé àdéhìí ta kà ipá nàbì sallallahu alaihi wa sallam sọ pé idha ataytum wa nahnu sujudun fasjudu wa la ta'udduhu shay'a tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá wa ní foríkalẹ̀ yìí náà foríkalẹ̀ àmọ́ ẹ má kà á pọ̀ kankan innama ju'ila al-imamu liyutamma bihi àdìgbà Abu Hurairah kan lélẹ́yìí o wọ́n fi lè máàmù síwájú ní kẹ́lẹ́ wà òkọ́sì rẹ̀ fala takhtalifu alayhi ẹ̀ gbọ́dọ̀ ya pàtì ìmáàmù jókòó ń tàtàyà wọ́n dúró ọ̀ gbọ́dọ̀ síbẹ̀ wọn náà jókòó lọ́ọ́ báyìí anabi tún sọ nínú àdéhùn mi pé má adraktum fasallu wa ma fatakum fa atimmu ẹnjẹ bábá pẹ̀lú lè má mọ ẹyin náà darapọ̀ mẹ́ bá ti tẹ̀lé ìtumọ̀ sí pé ẹ jókòó ẹ̀yin náà tàtàyà kìí ṣe bí wọ́n ṣe máa ṣe sọ́wọ́n pé bí wọ́n ṣe máa ṣe ni pé o ti bá ìmáàmù o ti bèrè pé ṣé àtàyà lẹ́ẹ̀kejì wọn lẹ́lẹ́kejì ni lọ́ba dúró lọ́ba gan ọ̀gá fún retí kí lè má mọ̀ sálámà àìdá ló ṣe àìdá ló ṣe torí ẹ̀ ó darapọ̀ mọ́ lè má mọ̀ ó sì dà ní àkọ́fẹ́ ṣe sọ láti nígbà tí lè má bá parí sọ láti rẹ̀ ẹ̀yìn gbà náà lọ́wọ́ àsálámà tọ́ sáfù alákọ̀ọ́kọ́ ti pé sáfù ẹlẹ́kẹ̀jì ti pé ìwọ wá dé kò séèyàn kankan ní ìtẹ́fẹ́jọ dúró wà nìkan lọ wá dúró kọ̀tọ̀ kọ̀tọ̀ torí tá a bá ti bẹ́ẹ̀ àní ní sọ̀láàtì àní ní sọ̀láàtì àbí tó bá ti pé ààrẹ nìkan kan agbìyànjú títítítítítítí ààrẹ nìkan àbẹ́lọ́ ọmọ burú ń gbàlà nítorí àdìsá anábì Muhammad sallallahu alaihi wasallam tó ní la salata liman faridin khalfa as-saff ẹni tó bá dání kà dúró lẹ́yìn sáfù kò ní sọ̀láàtì alimami ahmed ló gbélé ìjáde nínú musnad rẹ̀ ìdọ́tọ́ ká fààyàn sẹ́yìn ibi kọ́ wa bá wa ká fi jọ dúró èyí tó dọ́gba jù nínú àwọn onímọ̀ ní pé kọ̀tọ̀ kọ̀tọ̀ kọ̀tọ̀ kí wọ́n fẹ́ fèmí kúrò láyè mi sí nítorí pé àní àǹtí ń sera lójú kòkòrò láti ẹ̀ka pé ká máa dún sáfù alákọ̀ọ́kọ́ ìwọ wá dé ọjọ́ létí kọ́mà ọwọ́ dún sáfù ẹlẹ́ẹ̀kejì wọn á fà mí pé kí n máa bọ̀ wá sẹ́yìn sí kí n fọlá yìí lẹ̀ wá bá wọ̀ ni. sòwọ́ lẹ́tọ̀ọ́ kankan láti fà mí èmi náà sì yẹ kí n tẹ̀lé ọ wọn fà mí gan ibodè bá ń bá tẹ̀lé ọ ń tẹ̀lé ọ so kò yẹ kí wọn náà tẹ̀lé tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ ń bẹ̀ tọ́ àmọ́ tó bá ṣe kó obìnrin ní kọ́ obìnrin lọ́gẹ́ ti sọ láti pẹ̀lú ọkùnrin ẹyọ kan àti e. sọ pé ẹ̀yin ọkùnrin ní òdù kò sí nǹkan kan tí ó ṣe sọ láti tiẹ̀ sọ láti rò níyìn gẹ́ torí pé ààyè obìnrin náà nù ààyè obìnrin náà nù àfi tó bá yẹ pé jàmọ́ obìnrin ìní máa ń ṣe sọ láti lè má mú obìnrin wọn tún sáfù wọn tún sáfù wọn tún sáfù ẹnìkan wọn á pẹ́ dé onìkan náà gbọ́dọ̀ dájú lẹ́yìn sáfù onìkan náà gbọ́dọ̀ dájú lẹ́yìn sáfù kò sí ní tó burú jàmá ká máa ká máa ṣe náfìlà wa ní jàmá lẹ́ẹ̀kan láàrin nínú ilé wa bí kọ́kọ́ kó síwájú káwọn mọ́tò kí àwọn náà tó lẹ́yìn wọn káfí máa yan náfìlà lóru ní jàmá kò sí ní tó burú mẹ́ tẹ́ bá sì ṣe bẹ́ẹ̀ náà lọ́sàn-án nígbà mi kò sí ní tó burú mẹ́ kò sí ní tó burú mẹ́ nítorí pé alukọ́wùlù ọ̀rọ̀ náfìlà dàgẹ́ bí ọ̀rọ̀ ọ̀ràn yẹn ni níbi ń tọ́jú ẹ̀ máa ń ta àdè sí ń jẹ̀má àbá àdè sí ń jẹ̀má ṣùgbọ́n táwọn aṣọ di kò sí má sí ń gbogbo gbà kò sí má sí ń gbogbo gbà àfi ká sí ń jẹ̀má ká sí ń jẹ̀má ilé yọ̀tọ̀ àbí ká ti wá mú àwọn déètì kan fáwọn àti tàhájúdù jẹ̀má tàhájúdù jẹ̀má tiwa ìjọba ni wọ́n máa wáyé eléyìn àdáadáa lẹ̀ ni wọ́n máa jẹ́ lábẹ́ òfin ọlọ́run torí ẹ̀ a ti ṣàlàyé pé tẹ́ bá rí pé èèyàn kan dá sọ láti ṣe sọ láti ọ̀ràn ẹ̀ eléyìí tá à ń ti ń kà síra wa létí látìgbà tá à ń ti ń sọ̀rọ̀ pé sọ́tọ́kùn ṣe jàmá míì lẹ́yìn jàmá àtàlà kọ̀kọ́ ọ̀nà ni hadith abu sa'id al-khudri radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam absara rajulan yusalli wahdahu ó rí ẹnìkan tí ń dá sọ láti ṣe faqala ala rajulun yatasaddaqu ala hadha ṣé ẹ àwa rẹ nìkan tó lè ṣe sàrà àfẹlẹ yìí bí fayusalli ma'ahu tí ó pẹ̀lú rẹ̀ ṣe sọ̀lá Abu Dawud àti Tirmidhi ló gbé jáde ó sì jẹ́ hadithun sahih ilé ìjẹ́ bí o ti ṣe jẹ́ fún ti òní lórí ètò òwúdáhùn àgùsọ̀ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnì kọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi ń lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni kí a máa mú wọn lò lílo ìṣẹ̀lẹ̀ wa kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ yòókù tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ insha allah wa rahmatulah wa barakatuh.